لا تنم فإن الزمان يا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت وبنها عن الصلاة في معاقل الإبل ومحجة الطريق وظهر بيت الله الحرام والحمام حيث لا يوقن منه بطهارة والمزبلة والمجرة ومقبرة المشركين وكنائسهم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام أتمان أكملين على سيد المرسلين وعلى آله الطيبين الطاهرين وأصحابه الأكرمين الأجمعين وكل من اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد كان قطاعي أفقتي أفرى الإمام ابن أبي زيد القراني سيكون مالك الصغير مالك الكبير ìbẹ̀rẹ̀ àkọ́kọ́ tí wọ́n kà fún tí wọ́n sọ fún wọn náà láṣẹ wa ní àwọn ìtàn kà fún wa wọn á kó ìmọ̀ ewì ìbẹ̀ náà láṣẹ wa tó mo sọ wípé àwọn mímọ àmì tán fi sọ ta àmì tán fi ṣe tààlé ó yàtọ̀ síra wọn. ètò wọn sọ tí wọn sọ ìdí tí wọn fi ní kí á má kí wọn ní àwọn àyẹ̀wò yìí àbí níbi ìmọ̀ràn ápùn lójúm tí nǹkan ní sísìn wọ́n yàtọ̀ síra wọn ṣùgbọ́n wọ́n ti dákọ̀ àwọn rẹ̀ ní ẹ̀rìn àbí àwọn nǹkan ní ẹ̀rìn tí wọ́n dákọ̀ wọ́n sọ pé lórí pé etí ó pàtàkì fi ní ká má ti wọn bẹ̀ torí nàìjíríà nítorí ẹ̀rí tí àkùnrin lè kó wá síbi tí ọ lè kó wá síbi tí ń sùn sí àtàlà ìtọ̀ tó bá fara yí ìtọ̀ àwọn èèyàn ní Eh, bẹ́ẹ̀ ni ìgbà yẹn akáǹpọ̀n lọ so ń lórí yẹn wọ́n bá jẹ́ pé wọ́n bá ní wọ́n bá màmá dájú pé kò sí ẹ̀dín bẹ́ẹ̀ ẹ̀dín láyé ní ààyè ní ààyè tí ó ń sùn sí lórí pé eléyìí ìdí tí wọ́n ti ní kámọ́ tí ó lóun yẹn ni so tábà di pé àmàmá dájú kò sí ẹ̀dín bẹ́ẹ̀ àbí ẹ̀dín bá ti ẹ̀ bẹ́ẹ̀ gan ẹ̀yìn pé ká tó fi kún pé ẹ̀dín bá ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n tẹ ìtẹ́ ìtẹ́ tó mọ́ àbí nǹkan tó mọ́ àbáwọ̀ tí ó mọ́ àbí ẹni tó mọ́ àbí nǹkan tó tẹ́ ẹ̀ máa ń fi ń tọ́ nǹkan rẹ̀ kí òun wọ́n á tẹ̀lé ìtẹ́jú wa ó ti tọ́ kí èèyàn kí òun bẹ̀. ìyẹn lórí ọ̀rọ̀ tí Al-Imam Ibn tí wọ́n jẹ́ inú àwọn tó àgbà tí wọ́n èèyàn rí èèyàn mọ̀ sẹ́gun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àbí kò tẹ̀ sẹ́gun bẹ́ẹ̀ o èèyàn kí wọ́n mọ̀ tó ń bẹ̀rẹ̀ rà lórí yẹn òun ni pé n ti ń jẹ́ ìdí tí wọ́n ti ń ká má tó ń bẹ̀rẹ̀ dọ́ náà malik òun ni wípé wọ́n di alátara àwọn ṣètọ́n ṣètọ́n ẹ̀hẹ́n ẹni tó sí pé kọ́dà bí ẹ̀gbọ́n bá sí ní ààyè yìí àbí wọ́n bá tẹ́ aṣọ àbítẹ àbẹ́ní àbáwọ tó má lórí àyẹ̀dùn ìrìnlẹ̀ kí n bẹ lọ́wọ́ ọmọ rẹ̀ torí pé ẹ̀là yẹn sì ń bẹ́ńbẹ́ ẹ̀là yẹn ìdí tí mọ́ máa lè fi tí wọ́n gbọ́ pé wọ́n ń dará tọ̀rọ̀ ṣètọ́n ń sì ń bẹ́ńbẹ́ àbọ̀ nǹkan ṣètọ́n ń sì ń bẹ́ńbẹ́. dáná ọmọ àbí má bùkọ́ sí ìgbà mọ̀nà àtúntò tí ọba ti sẹ́gun bẹ́ẹ̀ kàlá ẹ̀ الحكم يدور مع علته وجودا وعدما الحكم معلق على علة أو بعلة يوجد بوجودها وينتفي بانتفائها أبي ويزول بزوالها ضد يكي بدأت ما في نفق ما يبكى ما تريد دينه بدأ مرة سيغلت سيدي عندك ونسبة دينه ìgbọ́n lórí wípé ntí wọ́n ntí wọ́n ti ní ká má kírun bẹ́ẹ̀ nítorí mẹ́fà àti ṣòro nítorí pé ní ó lè já anytime ó lè já kùn anytime sẹ́yìn ìyẹn ni pé ẹni tí máa ń kírun ní ráàyè onífarabalẹ̀ kò ní lè fi ọkàn balẹ̀ kírun àti pé tó bá jáde anytime tí máa ń kírun lọ́wọ́ ó lè ṣe é tí ó lè ṣẹlẹ̀ tó ń tọ̀ pẹ̀lú ìjọlọ so látara bẹ́ẹ̀ tí irú ìgbà tí wọ́n bá ti mọ̀ pé rànkúnmí àbí tí wọ́n bá ti kí ẹni tó bá kírun bẹ́ẹ̀ tí ọ̀gá ti rí pé rànkúnmí jákùn irun rẹ̀ ṣe kírun irun rẹ̀ lálàáfíà ó sì lè kírun bẹ́ẹ̀ ni irun rẹ̀ lálàáfíà ó sì lè kírun bẹ́ẹ̀ ni. ìdán tí lórí pé eléyìí náà ní ìdí tẹ́lifíńkámẹ́tì wọn bẹ́ẹ̀. Dojo, ìgbà tí a bá wo àyè tí wọ́n ti ní àyè tí ń sùn sùn ìyẹn ni pé ẹ̀jẹ̀ ń bẹ́ẹ̀ àbíọ̀ àbíọ̀ sẹ́ni bẹ́ẹ̀ tó bá jẹ́ pé n tó tẹ̀wọ̀n ní ọpọlọ ìyẹn ni pé ó lè jákun ìyẹn létí òun bẹ̀ náà tó bá tó bá alábà lọ́wọ́ ní ìyẹn pé a ah, àkúmí lè bẹ̀rẹ̀ lẹ́nu tẹ̀ ìyẹn lè ṣe kí ni ìyẹn létí òun bẹ̀ wọ́n jẹ́ wọn ti ní sọ̀kànlẹ̀ èèyàn lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ó bá sì sí ẹ̀dùn bẹ́ẹ̀. lórí ìpele ìlànà òun ni ẹ̀dínlá báwo ni alùbákọ́rọ̀ ẹ̀ màálù màálù ṣé ó ní ìdájọ́ rà fún mi tó bá jẹ́ pé lórí ìdí ọ̀rọ̀ àkọ́kọ́ wọn wípé torí pé ní ọ̀rọ̀ fún mi ẹ̀gbin lè wà láàyè rẹ̀ màlúù ní ìlú ẹ̀là yìí wọn náà lórí pé wọn yóò fi màlúù wọn yóò fi màlúù bí gàgà tí wọn fẹ́ tọ̀ bí wọn fẹ́ yàgbẹ́. àti tó bá yẹ pé wọn bá ń lo màlúù fún ojú tí wọn ń lo làkúnmí fún pé wọn lè fi bí gàgà tí wọn bá ti wọn bá lè fi bí gàgà láti bí wọn bá gàgà tó ń fẹ́ yàgbẹ́ ibi tí ẹni tó sọ pé ẹ̀gbìn torí pé ó lè kẹ́ẹ̀dì síbi àyè ó lè kẹ́ẹ̀dì ó lè ó lè lára màálù náà lọ látara bẹ́ẹ̀ màálù náà máa ní ìdájọ́ àkúnmí pé ọ̀rẹ́ kí ọ̀rẹ́ máa sùn. ìdá ló yí pé ẹ̀là kẹta yìí sọ màálù náà sọ̀rọ̀ àlọ́ kò sẹ́ni tó sọ pé bẹ́ẹ̀ màálù wọn jẹ́ látara ẹ̀ látara kẹ́yìn tó ń pè látara ẹ̀ látara ṣètò kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀. ìdá ló yí pé màálù náà máa ń jákùn tó jẹ́ pé òun ni ẹ̀là kẹta pé màálù náà já òkun ó lè jákùn so a jẹ́ pé yóò mọ ní ìdájọ́ ọ̀rọ̀ kan ní torí pé ó ti ṣe déédéé rẹ níbi ìbíì jíjá kí ní náà fi ní ká má ti wọn rẹ òun náà ní pé ó lè jákùn ní ẹ̀ńtà àmì ìfẹ́ òṣèré rẹ. ó dà ìgbà tó ti jọ́ níbi ìbíì ó ti ní ìdájọ́ ọ̀rọ̀ kan nínú ìrìnlẹ̀ kí ọmọdé tí wọ́n gbọ́ máa sọ̀rọ̀ ìdájọ́ máa sọ pé màálù obìnrin ẹ̀mí ni àmì ìfẹ́ òṣèré rẹ pé màálù ìjákùn bí àwọn kan ṣe ń jákùn àdébò kò sí nǹkan tí oníkámátì ní ẹni tí wọ́n bá ń sọ̀rọ̀ lóòsì ẹ̀yìn yóò máa ní ìdájọ́ pé yóò máa ní ìdájọ́ àgùntàn yóò máa ní ìdájọ́ àgùntàn ààyè màálù tí wọ́n sọ sí ohun tí wọ́n tí wọ́n sì fi dájọ́ àwọn ìdájọ́ ọ̀tá àyè àgùntàn. lórí pé tí fi ní wọn òun ni ilà àwọn tó ń sọ pé ilà kan tí wọ́n sọ òun pé zòfòrà ti hà zòfòrà àti zòfòrà ń bẹ̀rẹ̀ àkúnmí ṣíbdátò ìpàdé láti lọ àyà tó ń bẹ̀rẹ̀ àkúnmí pé òórùn tí wọ́n wà àkúnmí ọkàn ń kọ̀ òórùn yẹn pé ara àkúnmí lọ́wọ́ àfihàn lórí yẹn kò sí ọ̀nà lára màlúù àjẹ́ irú òórùn tí ń bẹ̀rẹ̀ àkúnmí tó bá jẹ́ ọ̀nà sọ pé ká má kí òun níbẹ̀ torí pé tóun bá ti òun tọkàn kọ tí báyìí wá ti wọ́n lè dìtọ́pì ọ̀dọ̀ wọ́n lè ṣàgálà àkó ìdìrún gan wọ́n lè ṣàgálà àkó ìdìrún wọ́n lè lérí kí ni ó fàkọ́dà kòṣó wọ́n lè má jẹ́ kí wọ́n ní kòṣó ìfẹ̀mí bá ìfẹ̀mí kí òun tọkàn kí òun wọ́n lè má jẹ́ kí ní látara òórùn tí ó ṣe kí ni tí ó ní òórùn tí ó ti pọ̀ tó òórùn pẹ́ẹ́pẹ́ ó wà kárí ha tó pọ̀ torí pé ẹ̀yin náà ẹni tí látara pé irun gan ẹ̀yin ó ti mọ kó nira bá ọ lè kó nira bá ẹni tí ń kírun torí pé tó ń bá jùlọ ti bá tẹ ọba tí ọkàn bá ti kó nira àbí tí ẹni bá kó nira yóò máa jẹ ìnira fún yẹn yóò máa níta àfẹ́ yóò máa níta àfẹ́ yóò máa lórí kan bẹ̀rẹ̀ tí wọ́n bá ti ń lè fò ṣó ara tí wọ́n ti jọ pé ẹni tó bá jẹ àlùbọ́sọ̀ ẹni tó jẹ àlùbọ́sà àti fúrú ẹ̀ẹ́ so aáyàn àlùbọ́sà aáyàn so àlùbọ́sà àbí aáyàn tó bá jẹ́ kọ́ má ṣe súnmọ́ níta ìyá fi ń kírun torí pé ní yọ̀mọ̀ fọwọ́ ní òun àlà o òun o lè disturb ẹ̀mí ó o dékẹ́ lẹ́nu o ọ̀ṣẹ́ ọ̀rọ̀ rẹ̀ ọ̀nà má jẹ́ kó lè tọkàn bá àwọn ọmọ ṣe kó bá àwọn lọ. so látara lóyè ìgbà tí wọ́n sọ pé eléyìí ẹ̀ ńlá lọ́rọ̀ àti àṣọ bẹ́ẹ̀ eléyìí nìdí jẹ́ ti ní ká má kírun láàyè rẹ̀ nítorí wọ́n ṣe pé àyè ẹ màlúù ó yàtọ̀ sí ìrẹ̀lẹ̀ ìtọ́jú pé màlúù yẹn kò ń kírun bẹ́ẹ̀ so ìyẹn lè kírun ní àyè màlúù yìí nà ṣùgbọ́n àgùntàn oríire àti parí àwọn ilé àti wọn sọ mẹ́rin náà dùn mẹ́rin náà ṣùgbọ́n ta àgùntàn àgùntàn tẹ ó ti wá nà àdé pé sọlù sọlù lórí mọ̀rọ́ ọ́dún lọ́wọ́ rẹ̀ fa ń nà ha mọ̀rọ̀ kàtàn. ẹsẹ ẹkí òun ní ààyè ibi tí wọn ní àwọn èyí tí wọn so àti tí wọn máa ń so kìíní sí àgùntàn sí tí wọn máa ń so tí wọn máa ń so má tí wọn máa ń sùn sí ẹkí òun bẹ ànábi sọlẹ sọlọ lọwọ lọwọ rẹ sọlọ. فإنها بركة تلقين البركة البركة بلاري من كي سيأتي أبوتان ìfarabalẹ̀ ń bẹ fún kìí ṣe jàùjàù kìí ṣe já ìdè tuntun sòrò kìí ṣe ọkọ tí ó lè ṣe àbẹ̀ṣe pẹ̀lú ìrìnàjò náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dẹ̀ màrà wọn. sọ ọmọ kéde ìlú kọ́ máa fọwọ́ ra lórí kọ́ máa fọwọ́ ṣe tó sòrò kò sí kò sí nǹkan bẹ́ẹ̀ àwọn akọ́kọ́ sì ní sòrò ni. sódà ìdòtí wọn sì rí nínú àwọn àìlẹ́l nínú àwọn ìdí sọ pé báyà náà ti ní ká ìrún ní ààyè tí ràkúnmí bá ń sùn kò sí níbi àbùkù kún hadith tó ti wá kún hadith tó ti wá bẹ́ẹ̀ tó látara bẹ́ẹ̀ ntọ́jọba ní tí èèyàn lè sọ èèyàn lè ṣe ní tí àyè tí wọ́n bá ń sọ ràkúnmí àti wọ́n bá ń sọ àbùkù sí bẹ́ẹ̀ ni tọ́ba ní ìdájọ́ àbùkù bẹ́ẹ̀ nínú àdó kankan báwọn èèyàn lè ṣe kéwòn èèyàn kéwòn bẹ́ẹ̀ wọ́n tọ́ kí n àṣẹ ọ̀bẹ àwọn èèyàn sì lálàáfíà àwọn sì ní àlàáfíà so pẹ̀lú ìpàdùkọ̀ àwọn onímọ̀. so àwọn ṣé ìkí òun ìmọ̀tìrún ní ayò tí làkọ́ ní sùn sí yìí ṣé àmì náà yò kíkọ̀ tí wọ́n kọ̀ fún wọn bẹ́ẹ̀ ṣé ìdìtàhìm ní ṣé pé èèwọ̀ ni ìyẹn pé lè mẹ́rin ìwọ ní abẹ́lẹ̀ kàrọ́ hàtì àbí kí a má kí wọn bẹ́ẹ̀ kí ẹsẹ̀ tètè wọ̀ tá a bá kí wọn báyìí láì tó sùn ká má kí wọn dájú níbẹ̀ ló ká kí wọn bẹ̀ lọ́nà òun ni wọ́n pè àlùmọ̀kúrò tó a bá tẹ̀ka ń bí ṣé ìyẹn ńlá wá fún láti sọ lórí èèmọ̀ ápẹ́nì èlò láàrin áhíà rẹ̀. láàánú híà ádàm nínú usul al-fiqh ntí máa ń tu ntí máa ń túmọ̀ sí tọ́ba wá ọ̀rọ̀ tí wọ́n sọ kìí ṣe kan èsì méjì níbẹ̀ ìyẹn ni pé àwọn onímọ̀ fáwọn ọdún tó rọrùn nípa kí ni láàyè ń túmọ̀ sí kí ni túmọ̀ sí ń fún wa tọ́ba wọlé tọ́ ọ̀rọ̀ tọ́ba wọlé tọ́ àbúrò ọ̀rọ̀ tọ́ba wọlé tọ́. ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀mà ní ti lá bá ti wọ ọ̀rọ̀ ìlú láti sọ lóta náà lèlú ìsọlọ lọ sọlọ láti sọ lóta náà àwọn pẹ́ẹ́lẹ́ ìlú láàyè ìtàrí mu ìyẹn ni pé wọ́n pè bí wọ́n bó ṣe wọ lọ́sibí bó ṣe wọ bó ṣe wọ bí odòbí ti lá bá ti wọ lá àná àhíyá ìtàrí nǹkan yẹn túmọ̀ sí pé èèwọ̀ ní nǹkan yẹn èèwọ̀ ní tí wọ́n bá bá wọlé tọ́ pé èèwọ̀ ní kíkà ṣe é nù ìyẹn ni pé dandan ní ká jìnnà sí nǹkan yẹn nínú ìṣẹ̀lẹ̀ ọ̀ látàrí àwọn sọ pé lọ́nà sọ pé kámọ́ kí kámọ́ sì jìnnà aláta innahu kana innahu kana fahishatan gama sọ̀sìn gama sọ̀sìn gama sọ̀sìn kalẹ̀ ní haram la iná lọ́wọ́ tọkọ̀rọ̀ ولا ولا تصف ألسنتكم كذب هذا ولا تقولوا لما تصف ألسنتكم كذب ẹ má sọ tẹnu yẹn tẹnu yẹn kàmá ẹ má má sọ tí ẹ bá fẹ́ lọ ẹ má má sọ tí ẹ bá ẹni ẹni gbogbo nǹkan tẹnu ẹ bá bá kàkà má sọ kò bá mọ ẹ la kẹ ẹ má sọ pé nǹkan bí nǹkan bí halal nǹkan bí haram láì ní jọ láì ní ẹ lọdọdọ ẹni bí ọlọ́run àwọn àtàwọn ẹni bá wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ ìyẹn pé ẹni kakọ dọrọ sí nǹkan tó ní haram kọ dọrọ sí ní haram ní halal àti pẹ̀lú ẹni bí ọlọ́run àwọn àtàwọn ẹni bá wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́run fi lè yín hàn fún wọn ní láì ìyẹn ni pé ìwà ni kí wọ́n ṣe nǹkan bẹ́ẹ̀ haram tí ó sì jẹ́ bẹ́ẹ̀ halal tí ó sì jẹ́ bẹ́ẹ̀ láì náà ibi tọ́pọ̀lọpọ̀ onímọ̀ náà àwọn kan sọ pé lá tó bá ti wọ ọ̀rọ̀ ń túmọ̀ sí pé nǹkan yẹn jẹ́ màkúrò tọ́rọ́ ti tàbí ìyẹn ni pé kí wọ́n má ṣe nǹkan kìí ṣe wọ̀ àìṣe rẹ̀ ó dájú kí èèyàn ṣe lọ ẹni tó bá ṣe kò lẹ́sẹ̀ nítorí ṣùgbọ́n kí èèyàn má ṣe ó dájú kí èèyàn ṣe lọ ẹni tí ọba wa ṣe ó ní ládàá ẹni tó sì ṣe òun ìjẹyà wọn ní ládàá bá ti wọ̀rọ̀ àwọn ẹni sọ pé àlásùn pé kọ́lọ́ pé ó ń fún wọn nítumọ̀ àkàrà ọ̀hà àtàǹdì ìhìyà àwọn kan ní rárá bá tó bá ti wọ̀rọ̀ هو مشترك يعني كلا مشترك بين التحريم والكراهة لا الناهية وان بكالة فكي ممنوع ثم انتو جي وانجاني يدو ولا تقرب الزنا الله الله wọ́n sì máa ń wá nítumọ̀ tó jẹ́ àlùmọ̀kúrò kan wá tẹ̀tẹ̀ àlùbíyèsí níjọ́ mi wípé kéèyàn jìnnà sí nǹkan kéèyàn má ṣe dájú kéèyàn ṣe lọ ìdájọ́ àbá ṣe èèyàn lẹ́sẹ̀ èèyàn wá tẹ̀yàn bá ṣe èèyàn ń dáadáa من قال ولا تأمنه ولا تأمنوا من ولا تأم ولا تيمموا من الخبيث ولا تيمموا ولا تيمموا الخبيث منه تنفقون ولكم بآخره إلا أن تغمضوا فيه sọlẹ́yìn wọn ní ọtún tó máa kàrọ̀ hàn tó máa pé kí wọ́n máa fi nǹkan ẹ̀mí yẹn náà kọ́ ní téèyàn méjì máa yàtọ̀ tí láti pàdé tí ọ̀fẹ́ tí ọ̀lẹ́ náà ti dùn mọ́ ara náà bẹ́ẹ̀ náà máa máa fi ṣe sàrà pé mà kúrò ní kìlómù kì í ṣe haram tọ́ ìyẹn tó máa àmùsàrà ìyẹn kí ló ṣe ń wá fún tahrim ń wá fún kàrọ́hà ń ṣe wá fún àtàhrim lẹ́yìn wá fún kàrọ́hà ti tàn lè yíyà. ọ̀rọ̀ míì tí wọ́n sọ wọ́n ní alqadr mùsàrà kùn bẹ láàrin àtàhrim àti alkàrọ́hà. yẹn nke lá lá ànáhìá kò sí ìlú yẹn pé mọ̀ọ́dọ́ látọ̀ lè kọ́ dẹ̀bù sára bẹ́ẹ̀ náà tàbí nke kàrà àti tàǹzìhìyà yẹn pé wọ́n jẹ kalẹ̀ fún pé alikọ́dọ̀rù mùsítáràkì wọ́n yàtọ̀ sí pé na wà mùsítáràkì ni àti kàrọ́hà tí wọ́n jọ ń ṣe àmì ìbìtì ńlá òun náà ni tọ́lábù tárk tọ́lábù tárk tọ́lá pé èèwọ̀ ni ń bá èèwọ̀ ni kí wọ́n ṣe kan ẹ̀rí pé ọlọ́run fẹ́ sùsánà tààrà tààrà pé ká jìnnà sí ká pa mu. a máa wọ ní màkúrúhù náà ẹ̀rí pé sọ́lọ́bù tẹ́lẹ̀kì náà wọ́n fẹ́ ká ṣe kí ni ká pàṣẹ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní alikọ́jọ́ mọ̀ṣẹ́lá kò bẹ́ẹ̀ ní àtàrímì wá àlùmọ̀tòrò kàrà àti tàǹdì wọn náà fi ní alikọ́jọ́ mọ̀ṣẹ́lá bó ti jẹ́ pé ìfẹ́ kí wọ́n pa nǹkan ti níbi lá àníbi tàhírìm ọwà jáàzìm èèwọ̀ dandan ìfẹ́ kí nǹkan ti níbi kan tó jẹ́ mọ́tòrò kìí إنسان القدم القدر والسلام واللفظ للتحريم الشرع والطلاق للكره والشركة والقدر الفرق سو أما قال الإمام يسأل وكسر من بيت رحمه الله نعم نبي yàtọ̀ pé bí láti wá rí ara tó fa kìláàfù mi ara tó fa ìyàtọ̀ mi so àwọn tó sọ wọ́n jìnnà pé òun náà ní asùlá ìpìlẹ̀ tí lánà wá fún òun náà máa wá fún ìtàhírìm kí nǹkan jẹ́ wò anábì sọ́kẹ́ sọ́lọ́ lọ́sọ̀ láti sọ lórí màá pé èlé ẹ má kẹrin àwọn àyè tí ó rà fún mi sọ̀sọ̀ ìyẹn ni pé ìwọ ni kí n ṣe tí a bá ṣe ìtumọ̀ rẹ̀ ni pé ó ń tàn ó ṣe lọ ṣé inú rẹ̀ wá bàjẹ́ àbí ọ̀bàjẹ́ ṣé yóò tún kí àbí ó kí yóò tún sábẹ́ tó ń kiri lórí pẹ́sẹ́ ìrùn rẹ̀ bàjẹ́ ni àbí ọ̀bàjẹ́ ìrùn rẹ̀ bàjẹ́ àbí ọ̀bàjẹ́ yóò máa lọ síbi pé ṣé náhayò hálẹ̀ náhayò yàtọ̀dọ̀ fàṣádà àwọlá yàtọ̀dọ̀ yìí ṣé kama ní kama ṣe nǹkan ṣẹlẹ̀ àlọ́ ní kama ṣe nǹkan ṣẹlẹ̀ sáà nàtàlá ànábì ní kama ṣe nǹkan sallallahu alaihi wasallam èèyàn wá ṣe nǹkan náà ṣé pé yàtọ̀ sí pé nǹkan ẹgbẹ́ haram ṣé nǹkan yẹn túmọ̀ sí pé ó ti bàjẹ́ kátìyàn ṣe ó bàjẹ́ àbí ọ̀bàjẹ́ mọ́sálà àwọn àpàlábà ọ̀dọ̀ ní ṣàlọ̀ pẹ̀lú láìpẹ́ tọ́ a ti mọ inú tó fàyà pẹ́ mi níbi ọ̀rọ̀ yìí àwọn tí wọ́n sọ pé màkàrúrù nítorí pé lọ́dọ̀ wọn lọ́dọ̀ àwọn onímọ̀ àwọn kan sọ pé àlùmọ́nì ìyẹn ni pé ṣẹ̀rẹ́ àpò ìlà ṣẹ̀rẹ́ àpò fún wa ó ṣe fún akákẹ́wọ̀n níbi tí nàkó máa ń sùn sí <coughs> lórí asùlá ní tó wá fún nǹkan náà sọ pé ìpìlẹ̀ tí lábáwá ẹ máa wá fún ṣe ẹ̀wọ̀ ìyẹn ni pé n tí ọba ní jẹ́ pé náà yóò kó wá ní ìwà pé ìwọ̀ ni nǹkan tó wọlé tọ̀ á máa ní ẹ̀rí mi lórí ẹ̀ wọn kò sí ẹ̀rí mi lórí ilé kò sí ẹ̀rí mi tọ̀ àwọn ẹni tí wọ́n sọ pé ẹ̀ fẹ́ lá níbi àwọn àbí hadith hadith àríyí hadith àgbàlagbọ̀n àzì àní àlìmọ́ àbùmájára. هذا قال ابن سلمان بين الإمام الترمذي بين الإمام ابن ماجه ابن مسند الإمام أحمد رحمه الله الجميع بس هاي بقنا استفيد أنتم ملاك الأحاديث طبعا نصنع الإمام الترمذي أتي أتي ترى من أتي النبي صلى الله عليه وسلم أنها رسول الله صلى الله عليه وسلم عن الصلاة في سبعة مراقنا في المزبلة والمجزرة والمقبرة يمكن يعني في المزبلة وفي المجزرة وفي المقبرة وفي قارعة الطريق وفي الحمام وفي ومعاطن الإبل وظهر فوق وفوق وظهر بيت الله وظهر بيت الله. نجي جونان حديث وان سنن الامام الترمذي حديث سواتي الامام الترمذي يقول الامام الترمذي هذا الاسم ليس بالقوي آه، فيه زيد زيد زيد بن جبير فيه زيد بن جبير تكلم فيه أو تكلم فيه زيد بن جبير من قبل حفظه من قبل حفظه náà ṣùgbọ́n aláwọ̀ àdéhùn tí ó sábà wà nítorí ìdí khalifa ti takọ̀kọ̀ sí ọtún ọkọ̀ ọ̀sẹ̀ síwájú tó wà ní súnmọ́ nàdílé àti tìrìmì àti tìrìmì bẹ́ẹ̀ àti mẹ́rin àti mustad àti ọ̀sẹ̀ lálàáfíà. náà látara eléyìí ẹ lè pe náhàyò náà nù ẹni tí wọ́n sọ pé náhàyò ó sì wà ní ìpìlẹ̀ bó ṣe mọ wá pé èèwọ̀ nìkan tí wọ́n bá ní ká ṣe èèwọ̀ náà níjà ṣe wọ́n ní kò sí ẹ̀rí tí ó dé kó níbi ìrọ̀ lọ síbi túmọ̀ ní. àwọn tó sọ pé ìkàrọ àyè wọn ní ìgbà tí a rí àwọn àhàdìsì yìí tí wọn kọ fún ká má ṣe kí ni ká má kí wọn ní àwọn ká má kí wọn ní màá fẹ́ nù ebè nínú àwọn ìdáni ká má kí wọn bẹ́ẹ̀ ibi tí wọn kọ́ mọ́ sùn sí ni. àwọn rí àwọn na yìí tí ìtọ́hàn sí wọn masjidan atau tí itu gba yang ní anábì sọ pé ọlọ́run ṣe ní ibi tó ń lè kíhùn àwọn àtàwọn anábì sallallahu alaihi wasallam ká sì fi ṣe mara inú àwọn àyè ní àwọn abẹ inú rẹ ní ibi tí àwọn fún mi sùn sí. sallallahu alaihi wasallam al-ardu kulluha masjidun. إلا المقبرة والحمام من اسماء الإمام بغداد بكنا أتي دون آه، آه، ما جاء تسنط النبي طب ضد داي ينيا ينيات بكيون به النبي نانا أسر النبي صلى الله عليه وسلم أتي إتا بتان سنسالي بتان سنسالي والحمام أتي بتان تنوي أتي بتان تنوي تاتنوي tọ wọn ní wọn ò dákọ màátùn ìlú síbẹ̀ wọn ò dákọ màátùn ìlú síbẹ̀ pàtàkì ọsọ ní kúrúṣà wọn sábẹ pé láàyè ẹ̀rí mi ti wá láti dé láwọn kó ń bí kíni kó ń bí àtàrí ìgbésẹ̀ kàrọ́ hà lọ́dọ̀ àti ọ̀rẹ́ pé lóòótọ́ bẹ́ẹ̀ ṣe rí o láì máa wá fọ́lé tàhíì ṣùgbọ́n àti tó ti gbé lọ sí àlùkàrọ́ hà so àwọn táyà sọ pé nípìnlẹ̀ la nà wá fọlẹ̀ kàrà hà ní kì í ṣe di tàrí àwọn ní aláṣùn pé kì í ṣe tàrí tẹ́lẹ̀ so àyè yìí màkúrò ní kéèyàn òkè wọn bẹ̀. náà ìdájọ́ àwọn àyè tí wọ́n ní kéèyàn òkè wọn bẹ̀ àwọn onímọ̀ kan ní mọ́dà bàmálì kọ́sìmọ̀lá àwọn kan náà àwọn onímọ̀ ní mọ́dà bàmálì kọ́sìmọ̀lá Abdul Qasim ibn wọ́n ní àwọn ààyè tí wọ́n ní káwọn kan lọ́tọ́jú ààyè tí nǹkan ń sùn bẹ́ẹ̀ ní tí wọ́n gbà lérò òun ni àwọn ààyè tí wọ́n fẹ́ nǹkan ní ti máa ń sùn sí bẹ́ẹ̀ pé wọ́n ti mọ̀ náírà dáhùn pé ibi tó wọ́n sùn sí ni ṣùgbọ́n nǹkan mẹ́tọ́jọ́ yìí pé ọkàn sùn síbi kan dọ́kan lásán wọ́n ní kò wọnú náà yìí nǹkan mẹ́tọ́kàn sí kíni dọ́kan sùn sí ààyè kan lásán alápèjúwe wọn ni wọ́n pe ebèlò kan ebe lọ safar àwọn orí àwọn kọmíṣẹ ìdúró lóbi kan tẹ pé àbí àbí tẹ pé ewu àwọn kọmíṣẹ òun ni àwọn kọmíṣẹ tẹ pé ẹta sábẹ́ bi bi ráì bi ráì bi ráì káláì ànínmá àwọn kọmíṣẹ tẹ pé n ti ń jẹ ní kókó ọ̀rọ̀ ọlọrọ tààrà kó tí yóò tó máa mú mi nínú eléyìí wọn wọbẹ bẹ́ẹ̀ náà náà kọmíṣẹ tẹ pé bá kàn sùn síbi kan tí èsì pé ó ti mú àyè yẹn níbi tí wọn sùn sí wọn ni òun náà wọbẹ nítorí pé etí wọn ti ní ká má ti rùn bẹ́ẹ̀ tí èyí bá ti pé ká má ti rùn láyẹ̀ tí èyí bá ti pé torí pé ó lè jákun àbí torí pé wọn dára tó ẹ̀ṣẹ̀ tó ọ̀nà wọn yẹ kó torí ẹ̀gbẹ́ dání àbí ìzòfóró ìzòfóró rẹ̀ ń sọ eléyàn lè sábà wà níbi níbi tọkàn sí lọ́jọ́ kan péré ayé àmàkàn ètò wà wọ́n ní pé àlọ́ mọ́ọ̀n níbi tí ó sùn sí òun ọjẹ́ ọjẹ́ ibi tó mú lára dáa ti ń sùn sí ni àbí tọ́kàn sí lọ́jọ́ kan péré torí pé gbogbo ẹ̀dá tí wọ́n sọ ọ̀rọ̀ nǹkan wá kọ́ wà níbẹ̀ wọ́n máa ń torí àgbẹ̀ ni ẹni tẹ̀m ẹni tí wọ́n bá dà lọ́dọ̀ bí ṣe gàdá tí ó fi ṣe bẹ̀rẹ̀ àbí tó lọ. so ẹnfẹ́ntẹ́ ìṣẹ́ni bá ti yé bá kò sí àtàlà ní kíkọ́ wa sùn síbi kan lọ́jọ́ kan àbí kọ́ wẹ́pẹ́ ibi tí ń tó mú níbùsùn ní àlàdà rẹ̀ kò jẹ́ ẹ̀ṣẹ̀kẹ́sẹ̀ bẹ́ẹ̀ sì ni lọ́wọ́ pé torí pé ó lè jápọ̀ ni ó lè ṣẹlẹ̀ lọ́jọ́ kan yẹn náà ibi tó sùn sí lọ́jọ́ kan yẹn náà kátó sọ pé wọ́n ti ní wọ́n dá látara ṣètọ́n àbí torí pé náà wá sọ pé torí òun bá nínú òun sàn bẹ́ẹ̀ lára ẹ̀ sódà wọ́n sọ pé nítorí dọ́dọ̀ ni pé sọ àìsí àlẹ́ ọmọ so lórí pé àìsí bá sọ̀sì ọjọ́ ibi tí wọ́n ti mọ̀ tí wọ́n ti pèsè àmọ́ pé ìjọba wọn ní sọ̀sì bẹ́ẹ̀ àbí dákọ̀ sọ̀sì lọ́jọ́ kan àti tí ọ̀rọ̀ àwọn ìtàn ṣẹlẹ̀ ìtàn ṣẹlẹ̀ ìtàn fi sọ so nígbà tí wọ́n ti tàkìsì

ó wá fún lè kàrọ hasi kò sí pẹ̀lú bàjẹ́ ń bẹ̀rẹ̀ torí pé máa ń sọ pé ẹ má ti pè ní àlùmọ̀kìròhù kàrọ hasa tàǹdéhì ìtumọ̀ ẹ̀ ni pé kéèyàn má ṣe nǹkan wọn ṣẹ̀rí afẹ́ kéèyàn má ṣe kéèyàn pa nǹkan tì ṣùgbọ́n kéèyàn bá ṣe èèyàn lẹ́ṣẹ̀ ṣùgbọ́n kéèyàn bá ṣe kí ni kéèyàn bá ṣe èèyàn lẹ́ṣẹ̀ ẹni tí ọba ṣe yóò ní ládá ẹni tí ọba ṣe kò ní lẹ́sẹ̀ ajẹ́pẹ́ ẹni tó bá kírun bẹ́ẹ̀ so inú rẹ lálàáfíà rẹ mo jẹ́ pé tó dáa ọdún kọ́má kírun bẹ́ẹ̀ ìní alọ́ tó jẹ́ màkúrú hà ṣùgbọ́n ẹni tó máa jẹ pé haramu tó máa jẹ pé haramu ṣé tí a bá ti wá kírun bẹ́ẹ̀ ṣé irun ti bàjẹ́ àjọ bàjẹ́ ẹ̀ẹ́ bẹ́ẹ̀ náà ní màtọ́ pé irun tó ń bàjẹ́ ń bẹ́ẹ̀ náà ní màtọ́ pé irun tó ń bàjẹ́ àwọn tó sọ pé wọ́n bàjẹ́ ntí wọ́n àtọ́dọ̀ ọ̀rọ̀ wọn nítorí sẹ́yìn àbí ká dára lé owó náà ní pé lá àbí náà tó bá ti wá ní sẹ̀ríà tó bá ní pé ń túmọ̀ èèwọ̀ pé èèwọ̀ ni kéèyàn ṣe nǹkan yẹn kéèyàn bá ti ṣe nǹkan yẹn ṣé ní sẹ̀ríà nǹkan yẹn ò tọ́ ní sẹ̀ríà kódà kò lálàáfíà kéèyàn lálàáfíà àbí kéèyàn ò tún ṣe. nítorí fà ní pé àwọn onímọ̀ máa ń ọ̀ṣọ́ lọ́kọ̀ قاعدة أيضا هل النهي يقتضي الفساد أو لا يقتضيه سيدنا واتنا ما شيكا ṣé n tún lọ sí dára ṣe kan kan ti bàjẹ́ àti ká tún kàn ṣe àbí àbàjẹ́ tí ò ní ibi ká tún ṣe. àwọn kan sọ nínú òṣèlú pé ànáyó yàtọ̀rí àlùfàṣàdà àlùmáhì yàtọ̀rí àlùfọ̀sẹ̀dà tí a bá ti rí náírà wọn ni ká má ṣe nǹkan ní ṣẹ̀yà yálà àna àkúrà àlàbí ní súnmọ́ tó lálàáfíà ni ní túmọ̀ sí pé nǹkan tó jẹ́ ọ̀tá alámọ̀ṣẹ́ ọ̀tá bá ti ṣe nǹkan yàn lálàáfíà rẹ̀ nǹkan so àwọn yẹn madam ọdẹ yìí ni madam ìyẹn ni eléyìí lọ́wọ́ mọ̀ṣẹ́gun mọ́lẹ́ àti náà máa ń yìí dodo ńlá odo tí wọ́n bá ti ní ká má ṣe tó bá jẹ́ pé èèwọ̀ ní ń túmọ̀ sí ní tí àwọn bá ti ṣe nǹkan nǹkan ọ̀ lálàáfíà nǹkan ọ̀ tẹ́kẹ́ kò ní àlàáfíà tọ́ tí bẹ́ẹ̀ náà ni òun náà ni mọ́tẹ́ lọ́dọ̀ àwọn jùmọ̀ ṣàṣì lọ́dọ̀ àwọn jùmọ̀ òru.

nínú ṣẹ̀ríà tí nǹkan yẹn bá ń dé èwọ̀ kò túmọ̀ sí pé tí wọ́n bá ṣe kan pé nǹkan ń bàjẹ́ ọjọ́ nu ìbáàdà ni ọjọ́ nu muhammadu ni àkọ́kọ́ wọn ní nǹkan túmọ̀ sí pé nǹkan ń bàjẹ́ nínú muhammadu àbí ìbàdà èkejì láyà sọ́dún fasádà mọ́tàkọ́ ayé fìlà ìbàdà wọn muhammadu ọ̀rọ̀ yìí ni alimam abubakar bakilani sọ òun náà ni ìṣìyàrò alimam sinimani àti alimam al-Ghazali so wọ́n ní lọ́jọ́ ìgbà tí lábá tí wọ́n bá ti ká máa ṣe nǹkan tí nǹkan bá já sí ẹ̀wọ̀ tí àbá ṣe kò mí nìkan nǹkan bàjẹ́ tó ní pé bí wọ́n pín ọ̀fẹ́ wá tún ṣe wọ́n jẹ́nu ìbádà ní àbájẹ́nu muhammadu act nínú ìbádà bí ìrùn bí àwẹ̀ bí ọmọ àkàkàbá wọ́n jẹ́nu àbí muhammadu gẹ́gẹ́ bí ìṣèyàwó ìkómọ ìpẹ̀yẹ́ ń pẹ́ ìfẹ́ wọn súnmọ́ bẹ́ẹ̀ àbí àwọn nǹkan mìíràn inú ìdáná rẹ̀ tẹ̀lé wa ọmọdé bíi ìṣìyàwó so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sì ni àbí títajà rírà so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ mara wọn. ọ̀rọ̀ kẹta àwọn ènìyàn sì yàtọ̀ láàrin tí ń jẹ́ ìbádà wọ́n ní kí wọ́n bá ní ká má ṣe nǹkan tí nǹkan yẹn jẹ́ pé ìwọ ni kéèyàn ṣe tó bá yẹ pé níbi ìjọsìn yóò máa túmọ̀ sí kí wọ́n bá ṣe kan nǹkan yẹn lálàáfíà nìkọ̀dá ìgbà tó bá yẹ pé muhammadat bẹ́ẹ̀ ni ó ṣe ìyàwó èèyàn ó ṣe business títà rírà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn níta máa ní ká má ṣe ń bà tí àwọn bá ṣe èèyàn kò ní èèyàn lẹ́sẹ̀ ṣùgbọ́n kò mí ní pé nǹkan ń bàjẹ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí òun náà ni àlẹ́mà mùrọ̀ọ́dé ìwàlúmọ̀lá fásitì mùrọ̀ọ́dé tí wọ́n sọ àtàwọn nínú àwọn tọ́ ọ̀rọ̀ kẹrin òun ni ipe النهي يقتضي الصحة لوصفه tó bá jẹ́ pé nǹkan tó lápapọ̀ mọ́ kí wọ́n ní ká má ṣe nǹkan wọ́n bẹ́ẹ̀ pé torí ìròyìn tí ń bẹ lára nǹkan òní wọ́n ní yàtọ̀rí àtẹ́ka ní tí wọ́n ti pé nǹkan yẹn lálàáfíà kò ní kí wọ́n tún nǹkan yẹn ṣe mu èèyàn ṣe nǹkan tó jẹ́ wọ́ ọ lẹ́sẹ̀ ṣùgbọ́n kò kí wọ́n tún ṣe nǹkan yẹn ní tí wọ́n ti pé nǹkan yẹn lálàáfíà ṣùgbọ́n ìdàkánà ìmọ̀tọ́lá yẹ pé nǹkan tí nǹkan máa ṣe lára kan ta ẹ̀dá ló wà tí a fi ní ká máa ṣe nǹkan ẹ̀ ń túmọ̀ sí pé ànínáyọ̀ yẹ pé ló fà sẹ́yìn kí n fi àpèjì ìpínlẹ̀ ilé yìí ṣe àlọ́sẹ̀yìn eléyìí akínná ọ̀pọ̀lọpọ̀ ní ìmọ̀ mọ́dà imam abi hanifa nínú àwọn afi ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àkọ́kọ́ tí wọ́n ní jùmọ̀rò ọ̀rọ̀ àmọ́ ah, àbú hanifa ni wọ́n náà sọ̀rọ̀ wọ́n náà sọ̀rọ̀ rọ̀ bàtí eléyìí tí wọ́n parí ọ̀rọ̀ kẹrin yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń mọ́dà bẹ̀rẹ̀ náà sọ náà fà tọ́ ni pé ní ìsìn kí èèyàn má fi kan náírà kan ní ìsìn náírà náírà kí má fi gba náírà méjì látòjú one thousand ó kí ẹ̀ ń fẹ́ ṣẹ̀ sí ẹ̀rẹ́ ṣẹ̀ sí five hundred méjì tàbí two two hundred two two hundred ní one thousand lọ́nà ọjọ́ márùn-ún kí ẹ̀ ń tó wá ní two two hundred tẹ́ pé àgbà tí wọ́n mọ̀ pé àbùkátà kí wọ́n ṣẹ̀ ẹ̀ ń fẹ́ ṣẹ̀ two two hundred kó wá ní rárá o òun fi ṣẹ́ nine hundred ní wọ́n fi fún yàn àbí èyí ó fi one hundred kún fóònù ṣe hàn èlé nù eléyìí so ẹni pé ẹni tí wọ́n ti ní ká má ṣe lọ́dọ̀ ẹni tí wọ́n sọ pé ká má ká má ṣe eléyìí ìyàn kí a má fi ká parọ̀ ìka kánà ká má fi parọ̀ ara wọn ká fi wá ṣe èlé ká fi fi èlé kù torí ìròyìn tó wà ń bẹ̀ ni wọ́n sọ tó wà ń bẹ̀ náà ni pé àzìyáàdà wọ́n fẹ́ ọjọ́ sẹ́mi àzìyáàdà tó ní kí ni wọ́n sọ pé. لماذا منعنا من من من بيع الدرهم بدرهمين او من بيع النيره بنيرين torí kí náà pé ká má ti náírà kan da náírà débi ká má ti one thousand débi ká má ti gba ká má ti two hundred di márùn tí n tẹ́ tó ṣẹlẹ̀ lọ́wọ́ sábà ká má ti gba one thousand one hundred ọ̀dẹ̀ tó ló débi. wá sọ náà ni wá sọ náà ni pé torí ìyáda àlékún tó ti wà ń lọ́dọ̀ àwọn àlàfíà wọn ní tọ́jú pé ìdàkánà náà yóò lè wá sùhì tó dájú pé tí wọ́n ní ká má ṣe ó ní ṣe pẹ̀lú nǹkan na ọ̀nà kan tí wọ́n ní ká má lè ṣe wọ́n ní ìyàpọ̀dẹ̀ sẹ́hà irú kan yẹn ó lálàáfíà ní tí wọ́n bá ṣe ọ̀nà yẹn ṣe lọ́wọ́ lọ́dọ̀ àwọn àlàfíà àlàfíà sì jùmọ̀rù wọn o tí èèyàn bá ní one thousand odidi tí wọ́n dẹ̀ níbi èèyàn bùkátà pé kó ṣe sí two two hundred márùn-ún ẹni tó wá ní two ah, ara èèyàn ó one hundred kún fún wọn àbí wọ́n làpọ̀ ẹ̀kọ́ ṣe so ní tí òtóbi yẹn ti kún fún wọn so one hundred bá náírà ti kún fún wọn wọn ní bẹ́ẹ̀ ò yẹ kò níbi ká tún bẹ́ẹ̀ sẹ́yìn pé náà mí nà bẹ́ẹ̀ iná ẹ̀hẹ́n sáfùn so that kò níbi ká sì tún sọ pé ọ̀ya ẹ̀tún ẹ̀tún kìíní ẹ̀ ṣe ẹ̀tún akọ̀tún yẹn ṣe lọ́dọ̀ àwọn kànáfíyà àwọn ní bẹ́ẹ̀ ò ní ẹ̀ṣẹ̀ ń tẹ́ràn ẹ̀ṣẹ̀ ń ẹni tó fi tó ní two two hundred márùn tó fẹ́ fi ẹni tó ní one hundred ọdún ọdún ti ṣe òun wọn kàn sọ fún pé ọyá dá one hundred bìrì tó lé òun dá padà fún òní nìkan tó tún ákìlù ṣe mọ́ sóye ìyẹn ni pé irú ákìlù yẹn lè sábà fẹ́lá mi àṣehì so torí pé wọ́n sùn ìyáàdà tó wà lákànrọ̀ àmúkò àlékún tó fi lékún lákànrọ̀ dá padà fún ẹni tó ní. ìgbọ́n náà dáhùn jùmọ̀ làmáà àwọn ní alẹ́kùn yẹn gbàgbọ́n ti alẹ́kùn iṣẹ́ láwọn mẹ́mẹ́ kí wọ́n gba ojú ẹ̀jẹ̀ mi kí wọ́n bá fún ẹ̀jẹ̀ kí wọ́n àtúnṣe kó dá irú eléyìí yóò dá wọn tọ̀ sàn fún wọn tọ̀ sàn tọ̀ yóò dá padà òun náà dá tuntun ọbẹ̀ dùn yóò dá padà wọ́n yẹ sẹ̀ wá tí wọ́n fẹ́ ṣe sọ́ọ̀bù nìjẹ́lì wọ́n fẹ́ ṣe ẹ̀sìn ló lẹ́ ní sòrí ẹ̀sìn wájú pé yóò kàn yóò àkún wọn gbé fún wọn tọ̀ sàn ó ti gba tuntun ọbẹ̀ ní ọ̀nà márùn-ún tuntun so ìtumọ̀ pé ìdàkánà náà lè wá sí yìí ìyàpọ̀dọ̀ sí hàn ṣe àpèjọ tó kọ̀ bá ṣe tẹ́ ọ̀pẹ́jọ ìbájẹ́ tó bá lára àti àlọ́dọ̀ wọn wọn ò ní sọ pé wọn ní tó bẹ́ ápù ṣe mọ́ wọn ní kọ́ wọn sì ní ẹ̀hẹ́n wọn ní sọ pé ìdàkánà náà lè ayé nìyí ìyàpọ̀dọ̀ fàṣà ìdọ́tọ̀ bẹ́ẹ̀ pé ìkàtí ní ká ṣe ó lọ papọ̀ má nǹkan yẹn gẹ́gẹ́ bí alkhinzir alkhinzir ẹlẹ́dẹ̀ ṣẹ̀rí àṣẹlẹ̀ ilé ọ̀fun wa gbogbo tó ń jẹ́ ẹ̀ka ẹlẹ́dẹ̀ kò sí ìtọ́tọ́ mẹ́ àti irun rẹ̀ àti kánàdé kò sí ìtọ́tọ́ họ́rìmá họ́rìmá alẹ́ fún mi mẹ́ta tó lọ dàm wọn lásìmọ̀ nǹkan ń zi ṣọ́ọ̀tù dákọ̀rọ̀ ṣọ́ọ̀tù ṣọ́ọ̀tù mọ́ ẹ̀dá ṣọ́ọ̀tù mọ́ ẹ̀ná ṣọ́ọ̀tù náà ẹ̀kọ́ tó tó tiẹ̀ àti ẹ̀mẹ́lẹ́dẹ̀ nìkan ṣe lé fún wa ẹ̀mẹ́lẹ́dẹ̀ èèwọ̀ ni kéèyàn jẹ èèwọ̀ ni kí èèyàn tà èèwọ̀ ni kéèyàn rà èèwọ̀ ni kéèyàn bùnyàn èèwọ̀ ni kéèyàn tó èèwọ̀ ni kéèyàn fi ṣe bíìtì èèwọ̀ ni kéèyàn fi ṣe ọ̀yà ọ̀yà ẹni tó ṣiṣẹ́ fún yàn so kẹ́ni kan wá ta ẹlẹ́dẹ̀ látòjú ẹ̀ kan wá rẹ ẹlẹ́dẹ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n wá tà ṣe hàn pé ẹlẹ́dẹ̀ gẹ́gẹ́ ni ṣẹlẹ́ àkọ́ pé ká má jẹ ká má ṣe òbí láti má tà. ẹnìkan wà lẹ́lẹ́dẹ̀ mùsùlùmí kan lọ ọlọ́pàá ṣọlá bẹ́ẹ̀ ọwọ́ lẹ́lẹ́dẹ̀ lọ́dọ̀ ẹnìkan ẹnìkan lẹ́dẹ̀ kan wọ́n ṣe gbé ìtumọ̀ àwọn hànàfíà ni pé ànáyè rẹ̀ kánà ìyá ẹ̀ ní ìyàpọ̀tàdé pàtà bẹ́ẹ̀ ò yẹn ó ti wà tí títà rírà yẹn kò lálàáfíà ní bà ni <laughs> nínú àwọn tí ń mọ́sálà yìí òun náà ni pé ànáhẹ́yà ìyàpẹ́rẹ́ ṣífà pàṣẹ àdìmọ́ kọ̀rọ̀ bí ti káyà rẹ̀ so nínú àwọn tí ń mọ́sálà yìí náà òun ni pé ànáhẹ́yà ìdàkánná لعينه أو لوصفه اللازم لوصفه اللازم له يقتضي الفساد وإذا كان لغيره لا يقصد الفساد أبين yìí الإمام alimam zakashiyu أنه أرباح albahmu وهذا يشبه تصرف الشافعي في من يشبه يشبه يشبه منهج الشافعي في تصرفه في الأدلة إنه هذا يشبه منهج الشافعي في تصرفه في الأدلة الإمام ذكر الشافعي ماذا صدق wọ́n ní ìtumọ̀ ẹlẹ́yìn pé tí náàyò tí ẹnì ká má ṣe tó bá ní ṣe pẹ̀lú ìkan gangan tí wọ́n pàbó kankan máa ń kà tó bá ní ṣe pẹ̀lú pàápàá nǹkan gangan àbí wọ́n bá ní ṣe pẹ̀lú ìròyìn rẹ̀ tẹ́ pé ìròyìn rẹ̀ kìí yà á sí kìí yà pẹ̀lú ẹ̀ àbí yóò máa dúró pé ìkan yẹn ti bàjẹ́ ìkan yẹn ò lálàáfíà ní ìṣẹ̀lẹ̀ wọ́n ní kí èèyàn má kírun pẹ̀lú aṣọ àárẹ̀rí èyí ń ọkùnrin èèyàn má kírun pẹ̀lú aṣọ àárẹ̀rí torí pé ẹni tí ó kírun kò lè má kò lè kírun kí kó má ṣàṣọ lára ẹ̀ ṣùgbọ́n aṣọ téèyàn ń wọ̀ kò sí nínú òun gangan àbọ̀wọ̀n òun gangan ìlú wàásù hìlá dèmí àmì àrùn wá ṣe láti ẹni tó bá ṣe ọ̀tọ̀ lọ́wọ́ àti àríre lórí ọ̀rọ̀ yìí ní túmọ̀ sí pé ìwọ̀n mo ṣe kí ni lẹ́yìn tó ṣẹlẹ̀ àwọn fún òkun lálàáfíà lọ́jọ́ káwọn màlìkí ọ̀sọ́dẹ̀ àtàwọn míì yàtọ̀ sáyẹn tí wọ́n fojú mi wò àwọn ní hanabila ó ti yẹ ẹ̀ wọ́n ní kí èèyàn máa èèyàn máa da ìlé kọ́ máa fi náírà látọ̀jú ẹ̀ náírà náírà kan kọ́ máa ti gba náírà méjì ní ó dàgbà táyà máa ń níbi kọ́ ẹ̀sì tó jẹ́ pé wọ́n á gbé ẹ̀mẹ̀rẹ̀ àwọn lọ́sẹ̀ bí wọ́n lè ṣe sí kọ́ ẹ̀sì ìgbà tí wọ́n máa ń lo àwọn lọ tẹlifóònù tí wọ́n máa ń lo kọ́ ẹ̀sì sí nǹkan máa ju ó síbẹ̀. nígbà yẹn ọ̀rọ̀ mi ṣe business tó jẹ́ pé tí wọ́n bá ń ní ọdẹ náírà ọdẹ sí àmì náírà náírà ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn ṣe kọ́dà wọn ṣe ní àwọn míì ṣe ní Saudi náà ọdẹ so àlékún ti wà ń bẹ lọ́dọ̀ àwọn jùmọ̀ òlàmà alọ́rí ọ̀rọ̀ yìí lórí pé ànáyè ra kan lè wá sùhí láàbù yàtọ̀ dùn pàṣẹ ṣé ẹ̀rọ pé bọ́tẹ́ ń pè ń rìbá àlékún náà wà ń bẹ tó dàtí bọ́tẹ́ ń pè ń pè ń rìbá àlékún ti wà ń bẹ àlékún wà nù ó jẹ́ wá sọ láàbù nǹkan rìbá àbí ntí ọba ti sáà lè fún bẹ́ẹ̀ lọ́nà tí ò tọ́ wọ́n yẹ pé ń rìbá so ajẹ́ pé irun kaba yàtọ̀ dùn pàṣẹ kò lálàáfíà rẹ̀ ní ọjà ń tọ́ba fi one thousand lápèjúwe odindi òrìṣẹ́ two two hundred àbí òrìṣẹ́ two hundred lọ́nà márùn-ún wọ́n á fi one hundred lé fún fúntọ̀ kò lè ákùdìyàn lálàáfíà irú àgbẹ̀ kìíní àgbẹ̀tọ̀ ṣe dáhùn kò lálàáfíà wọ́n bà jẹ́ ni wọ́n lòó gbàlùkù padà fún un tiẹ̀ lálàáfíà rárá so ti wọ́n ẹ̀sẹ̀ tún iṣẹ́ àkùṣe dèdè lọ́lọ́yọ̀ rẹ̀ pa <laughs> náà bẹ́ẹ̀ náà ní sọ́dọ̀ tó bá ń ṣe pẹ̀lú pàápàá nǹkan yẹn gẹ́gẹ́ gẹ́gẹ́ bí ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ àtẹ̀kùn lọ kò sí tó wúlò bẹ́ẹ̀ tó tó lè kíní wọ́n ní kí wọ́n má jẹ ẹnìkan wọn ẹlẹ́dẹ̀ lọ́fẹ́ jẹ ní mùsùlùmí ápùgà ṣe kíni ó wà pàṣẹ ẹ̀yọ́ ní ma sọ pé ń ṣe bí wọ́n ti jọ yọnu sí títà yìí rárá rárá wọn rárá torí pé tí wọ́n kọ̀ fún wa pé ká má ṣe ó wà lórí pàápàá ẹlẹ́dẹ̀ gẹ́gẹ́ náà bẹ́ẹ̀ náà ni ọtí mímu ẹnì kan sọ pé sọ ẹbí ìwọ̀n lọ́wọ́ ọtí lọ́dọ̀ ìwọ̀n ló sọ pé kìnnì kan tẹ́wọ́n ti ń lọ sẹ̀ríà ọyọ́ ọjọ́ ti padà wọ́n fún lọ padà náà ẹ̀kọ́ ṣe lọ so ẹnì kan sọ pé sẹ̀rí dọ́wọ̀n fọ́ọ̀sì rárá النهي يقتضي النهي إذا كان لعينه أو لوصفه لازم فإنه يقتضي الفساد وإذا كان لغيره ثم ترى ntí wọn ní ká má ṣe ó ní ṣe pẹ̀lú nǹkan mi tí ò wá pẹ̀lú tí ò ní ṣe pẹ̀lú pàápàá na manhi tí ó sì ní ṣe pẹ̀lú wá sọ̀rọ̀ àtọwà lázìm pẹ̀lú ẹ̀ so ntí wọn ní ká má ṣe ohun tí wọn bá ṣe kò mí ní kókò lálàáfíà àbẹ̀jẹ́ ìlélẹ̀ inshallah ta'ala ilẹ̀ tẹnìkan ilẹ̀ onílẹ̀ tẹnìkan gbà ọgbà tipa tí wọn fi ní àlọ́ al-abdul maksuba ilẹ̀ tí ẹnì kan gbà ń tipa lọ́wọ́ ìlú ní ọ̀nà kọ́sọ̀ náà wọ́n wá gbà wọ́n bá ń kí wọn bẹ́ẹ̀ àbọ̀kọ́ mọ́sáájú àlọ́ ìjọba mọ́sáájú ọkàn kí wọn bẹ́ẹ̀ wọ́n gbàlẹ̀ wọn sábà ìdè ìrún bá ba aláṣọ wọ́n bá kí wọn níbẹ̀ ṣe àti ọlọ́run pa aláṣẹ ń ká wọn láti rẹ̀ bá wọlé àbí ìṣọ̀lá àwọn májẹ̀mú tó ní ìdá ilẹ̀ tó ní kí òun kìí sílẹ̀ tó lẹ́tọ̀ọ́ sí ilẹ̀ ó lẹ̀ ó ní ẹ̀ṣẹ̀ ife ó já lẹ́gbà ní tipa ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ ó lẹ̀ ní tipa ọlẹ́ṣẹ̀ ṣùgbọ́n kò bàrún rẹ̀ jẹ́ kò ṣe kí ni torí pé ìmọ̀ gbalẹ̀ onílẹ̀ tí wọ́n kọ̀ bá kánú dọ̀lẹ̀ lẹ̀ kò ní ṣe pẹ̀lú òun tí wọ́n pa aláṣẹ kákí ìtumọ̀ náyò ìdákanlẹ̀ rẹ̀ yìí náyà kọ́dọ̀ pàtàdà rẹ̀ àpèjúwe mi ẹni tí ó fi ó dá rẹ̀ ìgbà tí ó dá rẹ̀ ó wá dì sínú àlè lọ́ba gbé oúnjẹ wá ẹni tí ìsọ̀tẹ̀lẹ̀ tọ̀rẹ̀ sá ẹni tí ń dìfẹ́ǹd sótìyẹ lọ́ba gbé oúnjẹ wá fún lóbi sínú ní tí ọkọ̀ tì bọ́nu oúnjẹ ni oúnjẹ tí ẹni tí ọ̀lẹ́tọ̀ fún un tí ní àlálẹ̀ òbí wa ní àlọ́ ọmọ kọsọ abẹ ẹgbẹ nsọ ṣe àti haram ni àbí Ọlọ́run kama yàn kama ní àsìkò tó lójú náà ṣètò owó ló sì á dáná fún ntọ́jọ́ dáná fún náà ni pé relationship tí ò tọ́ ń bẹ láàrin wọn collection tí ò tọ́ ń bẹ láàrin wọn òun náà ni mọ̀kọ́ dáná òun náà ni zina ń bẹ láàrin wọn tọ́ ṣe àpérò ẹni irú ẹni o ààrẹ tó ṣe tó bá gbà ló ṣe kó gbà tí ó gbà tí ó ń fi wọ̀ sí nǹkan kan ọ̀gbà tí ọ̀gbà rẹ̀ jẹ́ tí nǹkan tí máa ń bá rẹ̀ tí máa ń bá rẹ̀ jẹ́ ó jìnà sí ẹnu pé oúnjẹ tí ọdún sínú oúnjẹ tí òtọ́tọ́ jẹun ó ní kí ni náà ọlọ́jẹ yóò mọ lẹ́sẹ̀ pé oúnjẹ tí òtọ́ ṣùgbọ́n èyí ò ṣe kí ni kò bá rẹ̀ jẹ́ torí pé ntí wọn máa ṣe òun kò ní ṣe pẹ̀lú nǹkan mìíràn ní ṣe òun ní àrẹ̀ tẹ́ni kó gbà bẹ́ẹ̀ náà kọ́dà èyí tó tún súnmọ́ jù bẹ́ẹ̀ lọ ẹni tó ọtí àyàfi haram wọ́n wá di pé òrùn wọ̀ ẹni tí ń dàrẹ̀ lọ́wọ́ ìgbà tó ń ọtí lọ́ba akọ́ mu ní sinú àwọn pé òun ti kú tí wẹ́ ọba fàtí kọ́ lọ́kọ́ ti bọ̀ èèyàn ní sọ́kọ́wà rẹ̀ bàjẹ́ torí pé jíhà tó kọ́ máa mú tí ọ̀tọ̀ ohun eléyìí wọ́n ń pè jíhà ìsìkáàpù jíhà ní ká máa mú tí tó ti dìnnà sí mo tẹ́lẹ̀ kó dìnnà sí tí títí ọ̀rọ̀ fi wọ̀ ó ṣe kí ni ó lálàáfíà ó ti yé inú ẹ̀ náà ní ẹni tí bá ń kírun èèyàn ń kírun ọba òwò ní òwò ẹ̀ ń káwọn àwájú ọmọ ọmọlá dára yóò lọ sọdọdà ó sì lè máma ó sì lè kájú kọ́ máa wò ẹ̀sọ́rẹ́ tẹ́ ti máa wò lẹ́lẹ́ bàbá ṣe bẹ́ẹ̀ ọba wo òwò ní ó ń tọ̀ nígbà tí wọ́n ní kó kírun tí a ń dábàá pé ẹ̀sìn káàtó bí àtẹlẹ̀ ẹni tí wọ́n ní kọ́ máa ṣe ó ṣe tí a ní pé kò ní ṣe pẹ̀lú òun tí a ní kó kí mu wọ́n ní òun lálàáfíà ṣùgbọ́n lẹ́sẹ̀ pé kí mu wọ́n lẹ́sẹ̀ tó wọ̀ òòrùn torí pé òòrùn haram bí òòrùn rẹ̀ tí ń bìrún dábàá wọ òòrùn tẹ́lẹ̀ òòrùn òòrùn kọ́ lẹ́sẹ̀ kọ́nà kọ́ṣọ́ ọ̀rẹ́ tá ya nǹkan abẹ̀mí sí ó ya nǹkan abẹ̀mí sí kí ọ̀rọ̀ owó ṣẹṣẹ àyà kan bẹ̀mí sí ẹni tọ́jọ́ dáná wà nínú ẹgbẹ́ kọ̀tọ́ nǹkan bẹ̀mí ó jẹ́ èèyàn mi ó jẹ́ ẹranko mi mi so kọ̀tọ́kọ̀tọ́ ó wá fi kírun amamadu amamadu kò pé àwọn ní kò sí ẹ̀kan so sórí ẹ̀rọ sórí ẹ̀ẹ́dọ̀ tí wọn kò lẹ́sẹ̀ ẹ̀rẹ́sẹ̀ àdáni tó wà mọ̀ṣọ́ ṣùgbọ́n tọ́dọ̀dà lọ́kùnrin máa rí àwòrán àwọn kan náà hànábìlà kàwọn níbi àti ṣàlẹ́yà ṣàlẹ́yà ṣàlẹ́yà pé òun tọ̀ tó bá ti wá aṣọ kírun tó bá kírun ló ṣe kó kírun ń rẹ lálàáfíà ṣùgbọ́n lẹ́sẹ̀ kó fi aṣọ tí wọ́n yẹ akọ́tù ọ̀kan abẹ̀mí sí ó lẹ́sẹ̀ rẹ̀ torí pé ní anáhìí lọ́rẹ́ rèé ẹ̀rọ kan náà lọ bẹ́ẹ̀ yìí fa ẹ̀ máa wòlá àtọ́lé àlùfàṣàdà òun náà ń jáǹpẹ̀ ní ìsìká kò jí àmì. tó àwọn ní ìmọ̀ ni pé tí náà yìí bá wá fún nǹkan kan yàtọ̀ pé ká má ṣe nǹkan kan agbègbè ń wọ́n yàtọ̀ sí agbègbè ń tí wọ́n bá pa aláṣẹ ká ṣe tí méjì bá wá pàdé tí wọ́n bá ṣe kí wọ́n kí wọ́n ṣe bó ṣe kí wọ́n ṣe nǹkan yẹn lálàáfíà ṣùgbọ́n ń tí wọ́n ká má ṣe agbègbè kí wọ́n kí wọ́n ṣe kí wọ́n ṣe nǹkan wọn èèyàn lẹ́sẹ̀ lásán kò bá nǹkan tí èèyàn ti jẹ́ tí wọ́n parí kó ṣe kó ṣe bó ṣe kó ṣe kò bá jẹ́ òun wọ́n ń pè ní ìtìlápò ìdíyà kọ́ ṣùgbọ́n ibi lílo rẹ̀ wọ́n ti máa ń ṣe àfẹnù nígbà wọn ọdún tí wọ́n bá ti wò ó nígbà wọn ọdún tí wọ́n bá ti wò ó ṣùgbọ́n àti àtúndẹ́lẹ̀ inú tó fa ẹ̀yà àfẹnù níbi mọ́sálà yìí so ntọ́ wa dọ́gba bẹ́ẹ̀ òun ni pé ẹni tó bá kí òun ní ààyè tí ràkúnmí sùn sí tí ó sì jẹ́ pé ó kí bó ṣe kó kí òun tàbí nǹkan bá yẹ pẹ̀lú aláwọ̀ inú rẹ̀ lálàáfíà tí ó sì lẹ́sẹ̀ torí pé nínú pé lá tòfin ìlú tàbí ìfún ìlú ẹgbẹ́ rẹ̀ sọ̀tì káàkó bí àṣẹ lẹ́lẹ́ o ìyẹn tó bá jẹ́ pé kì í jẹ́ pé ó bá rí ẹ̀dùn tí ò sáyé mi tó tẹ̀sí òun bẹ́ẹ̀ ló gbé ẹjọ́ náà ní níbẹ̀ ó di pé àpẹẹrẹ pé ìjẹ́ ìtọ̀ ìjẹ́ wà bẹ́ẹ̀ ó wà kiri ó tọ̀lé yóò lọ́jọ́ òṣèlú nínú bẹ́ẹ̀ káàkiri ọjọ́ sọ̀rọ̀ ọlọ́run bàbá tó tó ní mọ́ so ṣe táwọn ti lọ́nà. Nàá tó bá tẹ̀tẹ̀ lé tó bá tẹ̀tẹ̀ lé náà ẹ láti lẹ́nu bẹ́ẹ̀ olórí ẹ̀ káńsá tẹ̀ máa kírun bẹ́ẹ̀ sá káńsá máa kírun bẹ́ẹ̀ so òun náà náwó asitam ọlọ́run bàbá tó ní mọ́. Sorry, inú ẹlẹ́yìn náà ni pé ṣé kíkọ̀ fún ajá ní kámá tó ń bẹ bí tí wọn kò ní sùn ṣe ṣé tààbùdì tààbùdì tààbùdì àbí màkúlù máàna ìyẹn ni pé ṣé ọwọ́ màkúlù máàna àbí rẹ́rù màkúlù máàna ṣé ìbára tó máa dọ̀nà àbí ìbára tó ìbára tó rẹ́rù máàna ṣe so that ẹni tó bá pẹ́ tààbùdì báyìí lẹ́nu ni, kò tiẹ̀ ní wá gbogbo àwọn àdìtà àwọn èèyàn sọ. كن واقع شيء من طبعا تسمع كل معنى دي ليس ليس عبارة ليس إنها ليس عبارة معنى محض يعني تسمع كل في معنى مقصود وأنا ما صادور ده ودي تأثيرها كم جلي من طبعا خلافه الله بالله تمام أولاكم أولاكم tí a sọ pé pé ó tọ́jú ọ̀rọ̀ àti ìjọba láti ìgbàgbé tó jọ ìjọ ìjọba sọ pé ìjọba láti wọ́n ní ọtọ́ ẹni yàgíùs sọ́ndé ẹ ẹ sì ní kọ́ọ̀dù kan tó pé tó kà ó sọ̀rọ̀ àti àbíbí yìí ó ṣe wọ́n lọ tọ́ kí wọ́n fi kírun ṣe àwọn òrí bá sùn bẹ́ẹ̀ àwọn òrí bá sùn bẹ́ẹ̀ so ń bi bòmísìrè wọ́n sọ pé ọ̀rọ̀ míì wọ́n ní àwọn kórè rẹ̀ tó ti àti kórìíra àti kọ́tọ́ ẹ̀yàn tẹ́ àdáwà gbẹ̀gẹ́rẹ́ kàrọ́há àti àkàrọ́há tó àbí àdáwà má àkàrọ́há sí so gbẹ̀ náà sáré pé ètò tó tọ́nà lọ mọ́ra lọ. tí ọba bẹ̀ fún mi. ẹ ẹ mo rí bá sùn lọ sọ nítorí pé irú irú sóra yìí a rí látàdé sọ̀rọ̀ kò lè mú bèjì bákan náà so àwọn ìsọ pé láwọn fún ọ̀fẹ́ sáwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ nìkan wọn bá ń tó sẹ́kìn tọ́dára bí lọ́kọ̀ tọ́lára torí pé pé kò sì wà ní àwọn ìsọ pé irú aṣọ tí wọn wà wọn wà ní bí wàá jẹ́ kí wọ́n ṣe ìtìhánì àti ìtìhálẹ̀ nǹkan tí wọ́n yẹ pẹ́rẹ́ ni kì í ṣe nǹkan tí wọ́n adé nípa bí ìlú sísìn ìlú tó wà ń bẹ́ẹ̀ wọn kò fara jọ nǹkan tí àwọn kẹfẹ́ yìí ṣe pé kí wọ́n máa ń mú fọ́tò fọ́tò tí wọ́n bá láìsàn nínú nǹkan bẹ̀rẹ̀ tí wọ́n máa ń sìn bọ́tú tí wọ́n sọ yìí kò rí bẹ́ẹ̀ wọ́n bá ti jẹ́ pé ẹni tó wọ̀ kò wọ́n wọ̀ pé ó fi ju àwọn ẹni tí wọ́n máa ń sìn fọ́tò nínú àwọn kẹfẹ́ yìí ṣùgbọ́n aṣọ tí wọ́n wọ̀ tí wọ́n ya fọ́tò abẹ̀mí sí aṣọ ó ní ó ní ọ̀wọ̀ lọ́dọ̀ yàn kéde pé èèyàn ṣe tìzáàlù èèyàn ṣe tìhánì àwọn ọ̀wọ́ wọn ò ṣe ń ṣe yẹpẹrẹ ó yàtọ̀ sí pé ní tí wọ́n ń tẹ̀ mọ́lẹ̀ bẹ̀lẹ́ mi kéré aṣọ òun tẹ́ńtọ̀ òun wọ̀ tó ní fọ́tò tẹ́nìkan bá tẹ́ mọ́lẹ̀ yọ bàjá aṣọ tó ń wọ̀ àbí kẹ́nìkan wọn mọ kó wọn máa fi fọ mọ́tò kó máa fi nu mọ́tò mọ́tò yọ bàjá ìdá tó bá jẹ́ pé irú ọ̀tí wọn sọ pé ó wà nígbàdó pé alimọ̀tàhán àbí alimọ̀tàrà bíi ìkan tí ó jẹ́ bí ìtẹ́ tí wọ́n ya fọ́tò nǹkan bẹ̀ ní sí tí wọ́n wá tẹ ibi tí fọ́tò bá wà fọ́tò kàbẹ̀ ní tí wọ́n ṣe pílò so ọ yàtọ̀ sí rere ní tí wọ́n wọ ó ti lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ ó ti ní pé mo ṣe ìbẹ̀rẹ̀ ìdẹ́lẹ̀ pé iye tí wọ́n máa ta gan ni wọ́n máa yàtọ̀ sí nǹkan tó yẹ pé kò níbẹ̀ ó sì ní nǹkan wọ̀ lọ́dọ̀ ń tàn ẹnìkan lè múra aṣọ nǹkan ṣe tọ́ba òkú ṣe nǹkan kò ṣe kàbẹ̀ sí ó so ọjọ́ ọ̀rọ̀ tí ọjọ́ da pé ọdún kan tó wá ti yan kan bẹ̀rẹ̀ sí bọ́dà pọ́n àpò yẹ máa kò yẹ kí èèyàn máa máa wọ̀ ọ́lá bí ọ̀sẹ̀ àsìkò bí ọ̀sẹ̀ èrò níbi òògùn náà so tó bá jẹ́ pé ìdájọ́ tó dá tó tẹ̀wọ̀ níta sọ ọ̀nà àwọn àtọ́ ní ọ̀nà ọ̀nà ìyá tó dá fún wa. náà ṣe ọlọ́run ládá ọwọ́ náà lọ́wọ́ torí ọlọ́run àbá tó bá náà bá ṣe tán yẹn tó tọ́lá ní kéèyàn ṣe subhanahu wa ta'ala wa tabaraka ismuhu wa ta'ala jalla wa la ilaha illa hu tí yàn bá ṣe bọ́lá tí ń kéèyàn ṣe yàn máa tọrọ kọ́nà kọ́ gbà ní yàn máa tọrọ tọrọ ló bá wọlé wọn bá ní ọjà tó bá gbà ọjà pẹ̀lú ọ̀la ẹ̀ tó bá ti dájú náà láyé ọ̀nà kọ́ṣọ́ wọn bẹ́ tí ọjà ọjà pẹ̀lú dédé ọkọ̀jà pẹ̀lú dédé ẹ̀ náà ìṣẹ̀lẹ̀ àmọ̀ ìyá sọ̀rọ̀ hàn ìṣàlù Allah yahkumu la mu'aqqiba wọ́n jẹ́ pé anabi ọlọ́run anabi ibrahim àti ọmọ wọn anabi ismail aláìnàbí ìnà wọn aléhìn wọn àlọ́ sáà ẹ̀rọ àbúrò àbùsọ̀lẹ̀ abdul salat àtàm tafsir ìgbà tí wọ́n ṣe ń tọ́nà ní tí wọ́n ṣe tí tán ọlọ́run pa ọlọ́run ṣe tán ọmọ kàába wọn mọ tán kìnìún àtúnṣe wọn tún bẹ lọ́n ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم wọn tún bẹ lọ́n àbáyé ṣé wọn wá ṣe bọ́lọ̀ sí ni wọ́n ṣe ni wọ́n ṣe pé báwo wá ní àwọn tó yàtọ̀ sáà tí wọ́n tó ànájọ lọ wọn náà gbẹ̀dá yòókù wọn yàtọ̀ sáà ànájọ lọ àwọn oníṣẹ́ náà. àwọn onímọ̀ sọ pé alqabul a'am min as-sihha gbígbà pé kéèyàn ó ṣe iṣẹ́ tọ́lá bá ní kéèyàn ṣe tó pará kéèyàn ó ṣe èyí wọ́n ṣe ní wọ́n bá lọ́lá làáfíà kò mí ní tọ́lá wọn gbà gbà èyàn fún abẹ lọ́wọ́ nínú ṣe lọ́sẹ̀ bá nàbí rẹ̀ sallallahu alaihi wasallam kéèyàn ṣe kéèyàn ṣe èèyàn máa dikin èèyàn máa bẹ̀ lọ. ọjọ́ pé àwọn àmọ̀tá ìlú nàtẹ́ pé ẹni tí ó ṣe yóò ṣe bó ṣe kó ṣe tó bá ṣe bó ṣe kó ṣe wọ́n mọ̀ kó lálàáfíà wọ́n dájọ́ mọ̀ ṣẹlẹ̀ kó lálàáfíà ọlọ́run ti sọ fún akóhùn nígbà àbí ànábì sọ fún akóhùn nígbà bí rẹ̀ ń tọ́lẹ̀ ní bá adájú gbá ọkàn béèrè kẹ́sàn ọ̀dà gbà lásán bó ṣe ń sẹ́nu mùsùlùmí ó béèrè kẹ́sàn ọ̀wẹ́ gbẹ̀rù pé mo á béèrè kẹ́sàn ọ̀dà gbà

ànábì jẹ́ kámà pé sallallahu alaihi wasallam fún fati jẹ́ sẹ́wọ̀n nígbà ṣùgbọ́n tó bá ṣe kí bọ́ ti ẹkọ́ kí ẹnìkan kò láṣẹ kó wá sọ pé ẹ sàn kí ìrìn lálàáfíà àdéhùn àti ọ̀dọ́ àlebádá ló bá pé kí ní ìrìn lálàáfíà náà wọ́n bá kí bọ́ ti ẹkọ́ kí ọ lálàáfíà tí ọ̀ bá kí bọ́ ti ẹkọ́ kí o wọ́n lè túnú kí o torí pé ní o ṣe ìkìláàl o fọ́ orígun kalẹ̀ àbí o ṣe orígun kan àbí o ṣe májàmú kan níbi irun ṣùgbọ́n tó bá kí bọ́ ti ẹkọ́ kí yóò kà máa lọ sọ yóò kà lè sí àti sọ̀rọ̀ àti ìhùn sọ pẹ̀lú kọ́lọ́wọ̀n sí nígbà fún fàtìdé bẹ́ẹ̀ náà ni ẹni tí ó mutí fàtìdé lórí pé àdé fún wa lálàáfíà pé ní usman musaya àti muslim náà hajj ahmed ipe ọlọ́wọ̀n ní ṣèkínní ẹ́ onígbà fún fàtìdé tó bá kí bó ti yẹ kó kí ìhun lálàáfíà kò sẹ́ni sọ pé á tàn rẹ̀ kí. tó ti sódà tí wọn bá ti ṣe tí ò sí ọdún kátó kínní tí o sì gbogbo nǹkan tó lè kọjú kí ọ̀rọ̀ nǹkan kan yóò tún ọbẹ̀ lọ́wọ́ náà nígbà tí wọ́n ṣe gbèsè kó alikabolo àmì nínú sèha kọ̀dí àkóónú nǹkan kátí a ń ṣe fẹ́lẹ̀ mọ̀kálẹ̀ kọ̀dí àkóónú sàhíhà náà láyà kó mọ̀kúlẹ̀ kúlù sàhíhà kúlù mọ̀kúlẹ̀ sàhíhà وليس كل صحيح مقبول dodo tí ọlọ́run bá ti gbà lọ́wọ́ yìí tí wọ́n bá ṣe é túmọ̀ sí pé èèyàn ti da ní kí wọ́n ṣe nù nǹkan yẹn ti lálàbí àbẹ̀ ǹgbọ́n ọmọ tọ́lá bá ní kí wọ́n ṣe bí wọ́n ṣe ṣe tí àwọn bá ṣe bẹ́ẹ̀ lọ́sẹ̀ ní kéèyàn ṣe kò mí nìkan lọ́wọ́ gbà ó èèyàn mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́pọ̀ sọ ẹ̀ tẹ́gbẹ́gbà wàhádà ẹ̀tàràtàbà lẹ́yìn ìsáàbà ẹ̀kan lọ́wọ́ sẹ́yìn lórí ọkọ̀ sẹ́yìn lẹ́sẹ̀ lórí ọmọ àwọn olókùn bọ́lọ̀ máa ti dá àbẹ́ ọ̀gbà ni bọ́lọ̀ kọ́ da olùdá ẹ̀tọ́ ni wọ́n fún wa ṣe. so ìdánilẹ́kọ̀ọ́ wa nípa ti bá sábà àtẹ̀ntì ń wá àtẹ̀ntì ń wá pé àwọn máa ń gbìyànjú táwọn onímọ̀ wa ṣe jẹ́ wá ṣe jẹ pẹ̀lú ẹ̀ nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ méjì fún sọ̀sọ̀ mo ti ń jẹ́ àdúrà nínú sọ́tò so tí wọ́n ń pè ní àdúrà tó gba ìsọ́kè ìsìlámì amọ́ntà àpọ́ọ̀ṣì kí ni àdé kí ni délé kí ni délé kí ló fa sábà bùkìlá kí ló fa sábà bùkìlá mọ́dà bọ̀ làwọn ní àwọn ní kí ni ṣé mọ́dà tàbí mọ́dà sọ́gbọ́n kábà náà máa so káwọn rò pé àbí ọ̀ngùn ògùn mọ́dà à ń tún ṣọ́ọ̀tì ẹ̀ gan so that nǹkan bí àwọn na wọ́n ṣe lè wọ́n sì máa ń kọ́ wọ́n sì máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ ni wọ́n sì jẹ́ pé wọ́n ṣe kọ́ sínú tíra wọn àfi tí èèyàn bá dẹ́ka kọ́ lọ́nà nìyókù bá ìṣe kọ́ náà a àti sọ́dọ̀ àdìkan bọ́ bá a foríjì wọn nìkan fi ṣe ọ̀sán àti ọdún náà wọ́n jẹ́ ìgbìyànjú kálukú ọjà so so ṣe fún ọba so سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك العلم قم لا تنم فإن الزمان يا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ظنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول